Eh, ṣóńdù eh, kò ní lè mọ alágbára ọlọ́run mm-hmm. ẹ̀yìn ti nàìjíríà àmọ́ mm, bí ìlú ṣe rí lọ́wọ́ ẹ̀ àmọ́ a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà ni eh, ọlọ́run á bá wa ṣe kò sí tó bá ṣe ṣe tó a máa rí tiwa ṣe ni ẹ̀yìn ti orí ẹ̀rọ ayélujára ẹ̀yin tí Canada mọ́ lu Amẹ́ríkà mọ́ UK káàkiri ẹ̀yin tí Asia náà akínyìn ìfi ọ̀rọ̀ wérọ̀ tí ẹ ti ń dúró dè láti ọjọ́ tó ti pẹ́ òun náà ni a fẹ́ mú wá sójà òràn yín lé ìfọ̀rọ̀rọ̀ tó máa kí díẹ̀ ni torí ẹ ti ń béèrè bàbá ẹ lọ́jọ́ tó ti pẹ́ ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ bàbá torí bẹ́ẹ̀ ṣe mọ̀ pé bá ṣe ń ṣe lórí ètò àgbààgbà yìí à ń lọ káàkiri lọ́bọ̀ àwọn bàbá wa ni àtẹ̀mí àti láwálẹ̀ àti gbẹ̀ngà àti oníṣẹ̀gẹ̀ àti sunday àmọ́ ìlú ọ̀wọ̀ ni bàbá wa bàbá ti ní ká máa bọ̀ àmọ́ gẹ́gẹ́ bá ṣe mọ bí ọ̀rọ̀ nàìjíríà ṣe rí ní ọwọ́ yìí pé <laughs> àti lọ káàkiri sì ó gba ọpọlọ díẹ̀ ẹ̀dọ̀ káwa náà akọ <laughs> ń ṣiṣẹ́ káàkiri náà ni la fi ní à <laughs> bàbá ọwọ́ yẹn wà lè díẹ̀ àfi tẹ̀kọ́ bá tẹ̀ wá sí kó pàkọ́ rí wa àmọ́ inú mi dùn pé a bá tún wò pé ẹ̀mọ ìjì rẹ ní sùúrù màá ọ̀dẹ̀ tó ti wá wà nílùú èkó pẹ̀lú wa báyìí torí mo láti sàn yẹn ká lè mọ̀ pé iṣẹ́ tá à ń ṣe yìí náà kò ń ṣe pé one plus one ni a tún fi ọpọlọ sí gbà mí àmọ́ ìfọ̀rọ̀wérọ̀ yìí ẹ ti ń dúró de tipẹ́tipẹ́ láwálé wà ń bí pẹ̀lú mi ẹ tó dúró gbọ̀ngbọ̀n ẹ pẹ̀lú Sunday ayé ọba oníṣẹ́ ìkẹ́ bàbá náà wà ń bí Ìkòròdú láwà nìkan náà wà àgbàlá ọmọ bàbá lẹ́ni bàbá tí mo fi tọ̀wọ̀tọ̀ dárúkọ wọn the number one guitarist ta ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí alive bàbá àgbàlagbà Bob Aládéníyì bàbá mo kì í sàn olóòtú ètò ẹ̀mọ́ ṣẹ́gun. ṣàlàáfíà ni sà. ọpẹ́ ni fọlọ́n. bàbá bọ̀. bàbá o. ọwọ́ mi rè. èdèrè aláìṣokọ̀ ọmọ ẹdún jọ bí. bàbá o mo kì í sà. ẹ ṣe. wọ́n ti ń bèrè yín tipẹ́tipẹ́ bàbá o wọ́n ti ń bèrè yín ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ náà. <laughs> bẹ́ẹ̀ ni àmì ní ojú pé ọlọ́ọ̀ mo kọ́kùnrin mo kóbìnrin mo kí àwọn àgbààgbà mo kí àwọn ọmọ tó ń tẹ̀lé mi lẹ́yìn so ọlọ́run á fún o ọlọ́run ní pa fún mi o ẹ àtìlẹ́yìn mi o. ẹ̀ṣẹ̀ ṣe dúpẹ́ lọ́wọ́ yín tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí pé wá sí ìlú Èkó náà ti bá ẹ ọlọ́run máa fi ṣọ́ ìṣọ́ ibi ta máa yà pọ̀ díẹ̀ hmm. nílé ìmú tọ́gan alẹ́ á tún máa pè torí à ń lè parí ẹ̀ síbẹ̀ àmọ́ ká mú pápá náà ọmọ ọmọ ọmọ ibo gangan ní ìlú Ọ̀wọ̀ mo dẹ̀ fẹ́ kẹ́ bá mi kí àwọn ará ìlú Ọ̀wọ̀ tó ń wò yín báyìí bá mi kí wọn. gbogbo ẹ̀yin ará Ọ̀wọ̀ ọmọ Ọ̀wọ̀ òkè hmm. yìí o hmm. èmi ọmọ yín Bob Aládéníyì hmm. mò ń kí yín o the one and only guitarist ní ní ní ní ní gbogbo Nàìjíríà gbogbo ẹ̀ mo kí lọ́kùnrin lóbìnrin o ẹ kú àyè bẹ o. ẹ ṣe bàbá mo dúpẹ́ lọ bàbá ẹ jẹ́ àṣọ ṣókí gba àwọn òbí yín bàbá àti màmá tó bí yín lọ́mọ ẹ bá mi sọ díẹ̀ nípa wọn sà. bàbá tó bí mi lọ́mọ àgbẹ̀ náà ń ṣe hmm. but wọ́n ti dolóògbé ní 1967. 67. Eh? nígbà yẹn mo wà lọ́dọ̀ Fatai Rolling Dollar hmm. nígbà tí dad mi ṣe aláìsí hmm. but mọ́mì mi oṣù yìí ló máa pé seven years tí mọ́mì mi ṣe aláìsí at the age of one oh five eh, ìyá mi kú sí august twenty six hmm. august ní ìlàwọ̀ ayé but hmm. títí ọ̀sẹ̀ méjì nísìnyí hmm. a pé seven years ṣe mọ́mì mi ṣe aláìsí so eh, àgbẹ̀ làwọn méjèèjì jọ ń ṣe eh, so ṣẹ́yìn làbí gbẹ̀yìn àbí ẹ̀yìn láàrin àbí èmi ni èmi náà bí síbì kejì nínú àwọn ọmọ tó bí èmi ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi tó bí èmi náà èmi náà èmi nígbà tó ń jáde school èmi náà mo gbé wọn ṣiṣẹ́ mọ́ gbogbo ẹ̀ mo wà lọ́dọ̀ KSA lọ́dọ̀ Sànní nígbà tó ń tó ń wá láti tó ń parí school kíni wọn tó ń wá sẹ́kọ̀ọ́ Sànní à ń play ní Island Club ọjọ́ yẹn nígbà tí ẹ̀gbọ́n mi mo àjọ wo Island Club mo sọ fún KSA mo ní KS mo ní brother mi immediate brother mi rèé o mm. so wọ́n ti jáde school wọ́n dẹ̀ ń wáṣẹ́ mm. wọ́n eh, sọ̀ni kọ bí iṣẹ́ márùn-ún sílẹ̀ wọ́n kọ nepa wọ́n kọ ministry of works wọ́n kọ mp àwọn tó ń wọ aṣọ nílùú kejì gbogbo ẹ̀ bẹ́ẹ̀ mo ti but eh, brother mi wa mú wa ní minister of works and housing eh, babs akerele àwọn náà ti delay ti sìn àwọn ni àwọn ni chairman um, um, island club ń gbẹ̀yìn ó kàn mí ní ìtìsẹ́yìn káàdì ẹ̀ẹ́nì um, pé lọ fún permanent secretary wa bẹ́ẹ̀ bẹ́gbọ́n mi ṣe wọṣẹ́ ní ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti wọṣẹ́ ń gbà eh. ẹ̀ ṣe bàbá à ń bọ̀ ń bẹ̀ àmọ́ ó ṣe pàtàkì ká mú láti ilẹ̀ Eh, torí àgbà ọ̀jẹ̀ ní eh, ó dẹ̀ ṣe pàtàkì kọ́wọn ará ilé náà pàápọ̀ wọn ọ̀dọ́ kí wọ́n rí nǹkan kan dìmú nígbésí ayé yín àwa táwa pẹ̀lú yín báyìí àwọn kátà tí ń gbórúkọ yẹn àwọn ẹ̀gbọ́n wọn bàbá wa gan sàn pa yín nígbà tẹ̀ tún wà pẹ̀yìn lè dé báyìí ó jẹ́ pé nǹkan òwúrí gidigidi ẹ ṣeun sà ẹ eh, bàbá ṣe lọ léèwé rárá sà. ẹ mo lọ léèwé hmm. mo ka primary school hmm. mo kúrò mẹ́ mo lọ modern school. Hmm so modern school yẹn eh, dáàdi wa wá ni ki ki kí n dó díẹ̀ fún ẹ̀gbọ́n mi kí n jẹ́ kó ń parí yunifásitì wọn ní tó wọ school nínú ṣe bí mi nìyẹn mo ṣe di ẹni tó ń play music yẹn tí mo bẹ̀rẹ̀ sí káàkiri mo sákùnlé dáàdi mi fẹ́ kí n máa bá wọn lọ sóko kó tó di pé eh, ẹ̀gbọ́n mi máa fi jáde yunifásitì but mo wá ní mo kọ mo ti sákùn nìyẹn mo kọ́kọ́ lọ sí Kánò mo lọ sí Kánò mo kọ́kọ́ lọ sí Kánò mo lọ bá EA Adex àwọn náà ti dológun sí mo bá wọn play nígbà yẹn à ń play ike daro style that was 1963. sixty three lẹ lọ sí Kánò láti Ọ̀wọ̀ láti Ọ̀wọ̀ báwo lẹ ń ṣe mọ̀ pé báwo lẹ ṣe mọ̀ ibi tó wà fi lọ bá wọn. ẹ nǹkan tó wá pọ̀ ni pé máà ní ẹ ó ti wà lọ́wọ́ tẹ́lẹ̀ tó ń play àwa jọ kúkú travel lọ sí Kano àwa state sí Kano àwa ní middle road ní Sabongere ní Kano gbà yẹn nígbà tó yá mo ṣe àlò bí ọdún mẹ́ta lọ́dọ̀ wọn mo ṣe ní wẹ́dà Kano bá mi lára mu mo ṣe tú wá sẹ́kọ̀ọ́ ní 1965 so mo mo mo ìgbà tó di 1966 mo ṣe join Fatai Rolling Dollar ní hmm. àwọn ẹbí nísà. Mm samson ogunlade àwọn ayọ̀délé director hmm. wọ́n ṣẹ̀ṣẹ̀ kúrò lọ́dún ẹ̀. sẹ́yìn tí mọ̀ tẹ́lẹ̀ ń pé wọ́n ti kúrò ní àbẹ̀yìn kọ̀ wá ti yìn àbúkọ ṣe. ẹ ó kàn jẹ́ pé ọ̀dọ̀ brọ́dà mi tí mo dé sí hmm. ní ìdí òru ní alájí láti ṣe gbà yẹn ilé rolling dollar ojú ilé kẹta síbẹ̀ so brọ́dà mi tí mò ń gbé lọ́dún ẹ̀ nígbà yẹn ní ìdí òru yẹn ní alájí láti ṣe sójà ni wọ́n ṣe ń sìn bí ó dẹ̀ jẹ́ ọ̀rẹ́ fatai rolling dollar. Mm bí bó ṣe lọ yìí ti Fatai pé ah, àbúrò nǹkan bá ti ẹdín láti Kánò tó tó tó mọ̀ lùlù tó ibi hmm. mi tí lára pé mo máa play guitar mọ́ ẹ̀. mò ń bọ̀ bẹ́ẹ̀ pé eh, kí lẹ̀ ń ṣe ń gbà yẹn. Eh, eh, oh. hmm. so bí àbínú ah, lónìí lọ́la ṣe dùn nìyẹn bó hmm. ṣe bó ṣe gbà mí mọ́ra nìyẹn lọ́dún yẹn gbà yẹn kí lẹ̀ ń ṣe ní báǹdì bàbá Fatai Aròyìndọ̀là ń gbà yẹn. mo ń lu tọ́mtọ́m àti gòǹbè. lẹ́ ń lù ń gbà yẹn. àwọn rẹ́kọ̀tà ṣe ń gbà yẹn pọ̀ a ṣe wọ́n kéré sí nọ́mbà tó ṣẹ̀ṣẹ̀ ẹni kọ́kọ́ ṣe ń gbà yẹn ìyàwó tó kọ̀ mí o àjọṣe gbogbo yẹn náà ni hmm. àti hmm, ojúkú lọ bẹ̀bẹ̀ ojúkú lọ bẹ̀bẹ̀ ojúkú lọ bẹ̀bẹ̀ bóyá go wá ní àgbà o àjọṣe hmm. ni gbùngbé àti tọ́mtọ́m mú pè báyìí. ẹ̀yin mélòó lẹ wà ń báǹdì bàbá Rolling Dollar ń gbà yẹn. àwa àwa méje. méje olórin mélòó yàtọ̀ sí bàbá. ẹ àwọn olórin méjì oní bass drums kan èmi olórí Ògúngbé then baba gan ó tún play conga tó bá fi gìtá sílẹ̀ abọ́ sórí conga ìyẹn bàbá Fatai Rolling Dollar ngbẹ títítítítí ọ̀dọ̀ Fatai Rolling Dollar. ẹ jẹ́ àṣìwá ń bẹ̀ yẹn torí tàn lẹ́ ń fún wa yìí báwo ni gbòòrò ń gbà yẹn àwọn ta ló ń dún nígbà yẹn àwọn ta ni tọmọtọkọ àwọn tọmọ kí bàbá fàtà yìí dún gbà yẹn àwọn ta ló tún dún gbòòrò gbà yẹn tá bá sọ pé ah àwọn tó gbóná gbà yẹn okay nígbà yẹn so lẹ́yìn tó kúrò lọ́dọ̀ bàbá wọn náà dún lẹ́sẹ̀kẹsẹ̀ sọ̀ni náà ń dún hmm. then eh, sf olókèrè ó wà ọ̀hánẹ̀ ti dolóògbé ṣèkọ́lọ́hún délẹ̀ rí fún àwọn àwọn hmm. ẹ̀mẹ́ gbogbo wọn ló wà ń gbà yẹn eh, àwọn bọ́lẹ̀ tí máa ń ṣeré ń gbà yẹn àwọn bọ́lẹ̀ tí ń ṣeré. a máa ń play ní channel ten bíi railway line ẹgbẹ́ iléfẹ́ látọ̀wọ́ yẹn hmm. channel ten wà ń a dẹ̀ tún máa ń play ní mayflower hotel ní Mushin. ọtí wó ọtí wó bẹ́ẹ̀ sí i gbogbo bẹ́ẹ̀. bàbá onírè nìkan kan lè máa ń ṣe mọ́nà tí máa ń ṣọ̀wọ́n kan mí bẹ́ẹ̀ yẹn kò sí nǹkan tí mo ṣe o. ìgbẹ̀ta fúnra ẹyin ní kọ́ àwọn lórí generally wọ́n ní ìjọba play tó ẹ ti máa ń ṣọ̀wọ́n kankan. <laughs> sóòótọ́ ni ògùnkàn tẹ́ mí ni ẹ kò tí ì yé mi o. ah ok tó o bá ti yẹ ẹja máa bọ́rọ̀ lọ ẹja máa bọ́rọ̀ lọ ń wà ẹ. Hmm. so. stadium tẹ nǹkan gbà ẹ stadium tẹ ẹ jẹ ẹyin òṣèré ń bẹ. Hmm. kò tí kò tí sí stadium tẹ gbà ẹ kò tí ìṣojú wa báyìí náà ṣe ṣe pàtíngó hmm. kìíní Dr Victor eh, Lẹ́yà eh, ìṣojú wa ló ṣe organize stadium hotel. Mm. èèyàn kan tẹ́lẹ̀ tún mọ̀ tẹ́ súnmọ́ bàbá wa olóògbé Fẹlá Aníkúlápó Kútì. ah bàbá mi ni ẹ bá mi sọ díẹ̀ ń pa àwọn ń bò lẹ́tì pàdé wọn kí ni ìbáṣepọ̀ yín. ohun ìgbà tí mo wà ní ọ̀dọ̀ rolling dollar torí èmi náà máa ń mu tábà ń gbà yẹn hmm. so torí ọ̀gá mi oúnjẹ tábà oúnjẹ ewégun ìyẹn fata rolling dollar hmm. so pàṣẹ jẹ kan Fẹlá nìyẹn bí Fẹlá bá ń play strength Empire Hotel ibẹ̀ gan ni Fẹlá hotel, tí lọ sí sùúrù ilé night club mọ́ ẹ ibẹ̀ gan ẹ tàbá ti play àyà sọ́dọ̀ Fẹlá mm. Fẹlá dẹ̀ wá jẹ́ ọ̀rẹ́ mi ó jù mí lọ o mm. but ó like me, mm. bọ́bọ̀. ẹ bá ṣiṣẹ́ rárá. mi bá ṣiṣẹ́ ẹni tó bá ṣiṣẹ́ tí mo mú kúrò lọ́dọ̀ ẹ̀ wá sọ́dọ̀ Sunny ìyẹn ni Bob O'Hiri òun náà ti dolóògbé ń sìn torí táìfù ẹ̀mí ní igoshiko ìyẹn náà ìyẹn náà ti dolóògbé ìyẹn gan ló kọ́ Fẹlá ní sax hmm. torí trumpeter ní Fẹlá. Hmm. kí lè gbórúkọ ẹni yẹn. Igo Chiko ọmọ ogun ni wọn. Ìgbúzọ ní Delta State. òun gangan ló kọ́ bàbá Fẹlá ní. ní sax hmm. nígbà tí mo kúrò lọ́dọ̀ sọ nínú àwọn yẹn tó wá bá mi play ní Igo Chiko yẹn òkó wọn kúrò lọ́dọ̀ fẹlá. sọyìn náà máa ń wà ṣáà máa ń ṣe fàájì pẹ̀lú bàbá fẹlá gbà yẹn dáadáa. bẹ́ẹ̀ bá ti fẹlá ṣe di ọ̀rẹ́ ni àwọn dancers ẹ mo ń bi friend wọn mo ń ṣọmọ. ẹ bi friend wọn bàbá bọ bàbá bọ. eré orí igi àtẹpọ mọ ẹdùn mi bẹ́ẹ̀ni ẹ ṣe o. bó ṣe wà gan ni so fẹlá wa ó like mi. Hmm, kí ló dé bá bàbá fẹlá ṣiṣẹ́. ó kàn jẹ́ pé band boys tó ń bá fẹlá play. Mm Tony Allen drama ẹ̀ hmm. ẹ̀gbọ́n ló jẹ́ fún mi hmm. kò ṣe pé ọmọ ìyá òun bọ̀ tó like mi bàbá mi tó ń play baritone ẹ̀. tí bàbá ṣì wà. Eh, animasa ṣì wà eh. but Tony Allen ti kú. mo ní bàbá ni wà. bàbá ni wà lẹ́kọ̀ọ́ yìí. àmọ́ fẹ́ dọ́dọ̀ wọn. Pedido hmm. bàbá Pedido Òjò ìyẹn ló ń play Konga. JB ọmọ Ghana yẹn ló ń play tom tom fún Fẹlá eh, gbogbo àwọn gbogbo kò sí Jane Isaac gbogbo àwọn yẹn lọ́rẹ́ mi so even ìjọ tí fẹlẹ́ ọba ti play gbogbo ọmọ wa lẹ́bi tí a máa ma jọ ṣàríyá papọ̀ nígbà gbogbo ẹ̀ ni hmm. so bí mo ṣe súnmọ́ fẹ́ lágbọ́n nìyẹn. ẹ̀ṣẹ̀ tó ló ṣe pàtàkì ká mú láti ìbẹ̀yàn kó lè yan ara lè dáadáa náà ẹ̀ṣẹ̀ ẹ̀ báwo ni ìrìnàjò ṣe wá tẹ̀síwájú nígbà tẹ́ kúrò lọ́ba rolling dollar iná lò tó ọdún méje lọ́dọ̀ wọn. bẹ́ẹ̀ni bọlẹ wá tẹsí kí ló ṣẹlẹ̀ tẹ́ kúrò àti bọlẹ tẹ̀síwájú sí. bàbá rolling dollar kọ́lọ́n dẹ́lẹ́rí fún wọn àwọn náà wọ́n wọ́n gírídì hmm. mo sọ́rí láti sọ yẹn hmm. torí bàbá ò tọ́jú wa èèyàn hmm. ọba rolling dollar mo wá rí Túndé Adams Túndé Adé Túndé Adéyẹmọ ìyẹn wà lọ́dọ̀ Jídé Smith ní ní Tòkunbọ lẹ́kọ̀ọ́ uh, Jídé Smith kó instrument fún ó dẹ̀ tún gbé land rover fún mo dẹ̀ ti play guitar mo ti ń try guitar. ọmọ mo fẹ́ ẹ bá mi sọ̀tọ̀ ẹjọ́ ká tó wá sọ bọ́rọ̀ guitar ṣe wáyé torí ọmọ kan ara lè fẹ́ mọ bọ́rọ̀ guitar yẹn bó ṣe ẹ bá mi parí ìtàn yẹn bó ṣe di pé kúrò ọ̀dọ̀ bàbá Fatai. so gbogbo ìgbà tí mo ti ń play guitar Túndé Adéyẹmọ yìí Jídé Smith ó kó ó kó musical instrument fún ó dẹ̀ fún ní Land Rover tó fi ń kákiri òun náà ló máa ń wá engagement fún so mo dẹ̀ rí pé àwọn yẹn tó bá lọ party tó bá play wọ́n rówó hmm. <laughs> Gbétúndé Adéyẹmọ ṣe wá bẹ̀ mí lẹ́ni ẹ̀ tí mo bẹ̀rẹ̀ sí play guitar fún hmm. so ọ̀dọ̀ Túndé Adéyẹmọ gangan ni King Sunny Adé ti rí mi ó ti bá mi. ṣẹṣẹ rẹkọd pẹ̀lú àwọn bàbá Túndé Adéyẹmọ abẹ́kọ̀ọ́ ṣe live káàkiri. live ni bàbá yẹn ò tẹ kó gbọ́ engagement ká ká lọ patí ká lọ jẹbọ ká lọ ká pín owó wa. <laughs> bọ̀ ṣé wọ́n ń gbèrè àwọn popular gan-an. ah Jídé Smith ṣe mọ̀ pé hospital ló ti ń ṣe general hospital lẹ́kọ̀ọ́ hmm. so òkú tó bá ti kú bẹ́ẹ̀ bàbá yẹn ó gbóná òun ló tún á ti ṣàlàyé fún àwọn olókùn ah, mo láwọn eléré lọ́dọ̀ tẹ bá fẹ́ ṣe báyìí báyìí o Jídé ah, ah. eh, Smith ló máa ń gba eré fún wa hmm. so a máa ń fún ní ní ní commission bó ṣe wà nìyẹn mm. so adẹ̀rí tí party bá bẹ̀rẹ̀ láti monday báyìí a máa end ẹ̀ sí monday again ni mm. kò sígbà tó ń ṣe party mm. láàrin èkó gbà ẹ̀. ọ̀dẹ̀ ni ẹ máa ń ṣeré alẹ́ mọ́jú. mọ́jú ọ̀sán gbogbo ẹ̀ so adẹ̀ ń rówó so bọ́ẹ̀ mo ṣáà báyìí play bí two years tó ń dá yẹn then bọ́ẹ̀ kan tó ń play tó wọ́n ń pè ní délé àkàndé ó wà lóṣogbo ń sìn délé àkàndé yẹn òun àti king sunny òun ló ń play guitar fún sunny adé but gba àtò ya bọ́ yẹn wá kú òun bẹ̀ hmm. sunny dẹ̀ wá guitarist hmm. bí mo ṣe kọ́ mi ni hmm. so tí mo bẹ̀ sí bá sunny play. ṣe ẹ jẹ́ àpọ́ọ̀sì síbẹ̀ ká tẹ̀síwájú ọ̀rọ̀ gítà yìí gbogbo wọn tádì ṣe fẹ̀rẹ̀ wúrọ̀ pẹ̀lú torí àti wà lẹ́nu ìrìn díẹ̀ ló tún jọ́ mẹ́ta náà mo tẹ̀lé máa dárúkọ bá dárúkọ ẹ̀gbọ́n mi Ṣẹ́gun Awẹ́ Eh, ọmọ ọmọ mi ni ẹ. tọ́wọ́ máa sọ tọ́wọ́ máa sọ wọn ni kò sẹ́ni kankan náà tó máa ń sọ gba gìtá Bọ́láadé níyì ni àtúngbà thousand wire náà sọ pé ah, mẹ́ńtọ̀ wọn ẹni tọ́wọ́n wò tọ́wọ́n wò títí nìyẹn ó tó méjì mẹ́ta mẹ́rin márùn-ún ta ti gbọ́ bẹ́ẹ̀ eh, ẹ sọ ń pa gìtá ẹ̀ fún wa níbo ló ti wà eh. àti pé kí ni báwo lẹ́yìn tí wá dá dúró ta ló kọ́ yín níbo ló ti ẹ sábà mi sọ ìtàn pa gìtá ẹ̀ sà. ṣé ẹ rí gbogbo ìgbà tí mo wà lọ́dọ̀ Fatai Rolling Dollar hmm. Eh, torí national guitar ni bàbá ń play so owó tí bá ti rí mo bá ṣe ìgbà rí mẹ́rin máa lọ sí leventist lẹ́kọ̀ọ́ ní broad street máa lọ ra bus guitar máa ra ìwé guitar máa jókòó nítorí mi ò ṣiṣẹ́ mi ilé tí bá jẹun àárọ̀ tó ń báyìí máa gbé guitar máa bẹ̀ sí practice fúnra mi kọ̀ọ̀kan àwọn rẹ́kọ̀dù wife of dr wife yẹn màá make sure pé mo play ẹ̀ hmm. gbogbo record máa ti gbọ́ tí máa rẹ̀ pé guitar work wà bẹ́ẹ̀ hmm. màá màá gbogbo ẹ̀ màá listen sí hmm. màá dẹ̀ pé fúnra mi bí mo ṣe mo kò dẹ́ ṣe pé bóyá ayé ìsìn jẹ́ pé YouTube internet a máa tẹ̀tẹ̀ a máa wò ó pé bẹ́ẹ̀ ṣe wò. mo ṣe build ara mi ni so mo dẹ̀ dúpẹ́ lẹ́nìí mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé àwọn ọmọ gan tí mo tún fi ọwọ́ lé gìtá àwọn náà credit mi pé bàbá bàbá so ìgbà tí mo wá wọ bá ń sọ bàbá mi kó tó dípa àtẹ̀síwájú ẹ bá mi ṣe kọ́kọ́ pẹ̀lú mo mọ̀ kò ń ṣe original guitar yín àmọ́ ẹ ó yan ara fẹ́ òkè bá mi ẹ ẹ dá ara yá díẹ̀ kán ara lè gbádùn yín sáà. sí bàbá. gìtá gan tó gbé mi sí limelight lọ́dọ̀ King Sunny Adé yẹn bẹ́ẹ̀ ní rẹ́kọ̀dì wo nìyẹn o. ní ẹ kìlọ̀ fọ́mọdé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni so gbogbo style tí mo ń bá sàn ní play mm. tó bá ti kọrin kan sílẹ̀ báyìí tí bá ti kí gìtá bọ̀ báyìí mm. ah Sunny a máa hail mi pé ẹ́. ọdún wo ni ẹ dé ọ̀dọ̀ King Sunny Adé. mo dé ọ̀dọ̀ King Sunny Adé nineteen sixty nine nineteen sixty nine ìgbà tẹ́dẹ̀bẹ̀ wọ́n ta làwọn tẹ bá ń bẹ̀ àwọn ta ni bánirọ̀ àti bá nínú bá. Ah! mo bá late Bello Ajílẹ̀yẹ àwọn yẹn ti late báyìí hmm. mo bá eh, eh, Michael Babalọlá àwọn ṣe wà eh, máníjà àwọn ẹ̀gbọ́n mi ni wọ́n jù mí lọ hmm. but uh, Maracas na on play hmm. mo bá ó dà pé yí àkọlé máa ti Sharaf Abíọ́lá jọ wọlé tó play bass then mo bá Matthew Ọlọ́jẹ̀dé Abíọ́lá Abíọ́nà ọ̀dọ̀ ìdúrà ní Máṣàun nígbàdàn ló ti wá sọ̀rọ̀ kí n Sunday Adé mo bá um, Fọlọ́nṣọ́ òní so mo mo bá Ṣìmíyò ọmọ Ìbàdàn ni eh, then mo bá Sidona Akínyẹlé Sidona ìyẹn Jarafa ṣe wọlé bẹ́ẹ̀sì ló ń play fún Kingston náà di tẹ́lẹ̀ ọ̀bọ̀ tọ́mọ̀ ń dóni ó so mo mo àwọn tí mo bá nú báǹdì ẹni mo wà ẹni. kí lorúkọ báǹdì ń gbà ẹ̀ tẹ́ débẹ̀ kí lorúkọ báǹdì. Sọní Adé Anis and it's a green sport band. green sport band nígbà mm-hmm. yẹn later ló ṣẹ̀ wá yí padà. bẹ́ẹ̀ni. báwo ni ìrìnàjò yẹn ṣe rí torí ṣe pàtàkì ká yànnà náà ẹ̀ pé rẹ́kọ̀dì kí lọ wọn rẹ́kọ̀dì lẹ kọ́kọ́ bọ́ọ̀dà kí rẹ́kọ̀dì kọ́kọ́ bá wọn ṣe ṣẹ́kìlọ̀ kan bẹ́ẹ̀ lẹ kọ́kọ́ ṣe. ó tó èwo lẹ kọ́kọ́ bá wọn ṣe. rẹ́kọ̀dì àkọ́kọ́ ṣe ṣẹ́yìndé hmm. that was nineteen seventy. kò ṣe yẹn lẹ ṣe Nàìjíríà àbí bò. London ní EMI láti ṣe EMI hmm. ní London láti ṣe ṣẹ̀yìndé onítèmi ò ṣẹ̀yìndé ṣẹ̀yìndé kúnlé mi ò ṣẹ̀yìndé èmi mo play gbogbo sólò nú ẹ̀. ta ló ń ta gìtá fún Kingston àti tẹ́lẹ̀kẹ́ tó débẹ̀. mo ti mo ti mention ẹ ẹ eh, eh, bọ̀bọ̀ yẹn sìn pásítọ̀ ni délé àkàndé tó wà ní ẹ̀dẹ́ eh, kò fi bẹ́ẹ̀ pẹ́ oh, ẹ̀dẹ́ ló wà ọmọ ẹ̀dẹ́ gangan ni so kò fi bẹ́ẹ̀ pẹ́ lọ́dọ̀ sàn ní àdé. ṣùgbọ́n tẹ́ kò sẹ́ni tó ń ta gìtá fún wọn. kò sí so èmi mo bẹ̀ sí bá king sunday and the play. ìgbà wọlé travel pẹ̀lú band king sunday lọ ṣeré níta outside nigeria ìgbà wo ni. nineteen seventy. seventy mm. gbogbo band dey long. Eh, gbogbo band àjọlọ mm. mm. a lò bí four months ní london gbẹ a travel a lọ liverpool even èmi àtọ èmi àti king sunday adela kọ́kọ́ lọ a lọ ra mọ́tò tá a fi ń kó instrument a lọ sí germany àgbé mọ́tò ẹ̀ wá sí London hmm. torí ta bá ní ká máa háyà mọ́tò kiri ńgbà yẹn àkọ́sọ wa lówó lọ́dà hmm. pé abẹ́òrò fún wa lówó díẹ̀ hmm. a faka Mercedes Benz láti Germany tàgbé wá sí London abẹ̀ sí òun náà la fi ń lọ a Manchester lọ play a Liverpool láti London gangan gangan a play ní London St Pancras a play fáwọn ọmọ Ọ̀yọ́ a play fáwọn Ifẹ̀ àwọn eh, Ifẹ̀ a play fáwọn ọmọ Ondo a fáwọn ọmọ Ìbàdàn so torí gbàtà lọ London yẹn ṣìfà bíòrò late ṣìfà bíòrò àti bàbá Ọlálẹ́kan Sàlámì gbogbo lọ́jọba wa lọ sí London yẹn gbogbo yẹn so ibẹ̀ láti ṣẹ̀ṣẹ̀ ń dẹ̀ àtúnṣe hmm, mọ́ síná ìrẹ́ o síná ìrẹ́ àtòbí jù tẹ́kọ̀ yẹ wá o ká lè ṣeun rere ìgbà wá dọwọ́ rẹ something like that a ẹ̀hún. Hmm. so ọ̀nà ẹ̀mọ́ wọn gbà tá à ń kà ọ̀nà ẹ̀mọ́ ọ̀ra yín pẹ̀lú KSA gan ní kẹba ti tábà bàbá ti mọ̀ ẹ̀bá ti fún sign wọ́n ti mọ̀ níbo ni synergy yẹn ti níbo ló ti wá tó di gbogbo ẹ̀ tó nígbà tí bob dé band KSA báyìí everything change ẹgbẹ́ àwọn ọbẹ̀ ẹ ká mọ bí ó ṣe lọ́gbà yẹn dáadáa. torí sàn ní ọ̀gá mi tó dáa ni ó wà talented ṣe é sìn inspiration pọ̀ hmm. tí n bá tí n bá play guitar kan báyìí ó mọ nǹkan tó máa fi dá mi lóhùn hmm. gbogbo gba yẹn méjọ kìnìún láti play èmi mo èmi mo èmi mo gbé minor key wọnú band sọ ní àdé. Hmm. èwo ni major èwo ni minor. ẹ fún election yẹn jẹ. ẹ máa fún election. ṣe ṣe rí. this uh, key sí key mo wà yín sìn this is major major minor dẹ̀kẹ̀rẹ́ sí náà ni mo sí kí sí kí mo wà yìí o minor lélẹ̀ ẹ o minor ni Fẹlá máa ń play ẹ o. ẹ ti rí sìn hmm. so. this is minor key major key ni èmi mo gbé minor yẹn true fẹlá tí mo lọ ń wò ni minor ṣe wáyé hmm. so bí sọ̀rọ̀ ṣe píìkì hmm. yẹn èmi mo gbé wọ báǹdì yẹn hmm. even ìgbà tá lọ sí London na máa ń jókòó play ni mo wá wò pé àwọn Rex Lawson àwọn highlight band àwọn bí fẹlá orí ìdúró náà máa ń wà mo wá sọ fún sọ̀rọ̀ láti ní lọ a dúró play ni o. Mm ìyàtọ̀ wà ní kéèyàn jókòó àti kéèyàn dúró. ah ṣe é pé tẹ bá dúró ṣe mọ ẹ mú bọ́dì tó ṣe mọ bọ̀ nígbà tẹ bá jókòó. Eh, so bó ṣe wà hmm. yẹn àtìgbà hmm. yẹn orí ìdúró nìṣó ni máa ń wà hmm. ó dàbí kò ń ṣe pé kí n sọ náà dé máa ń da nǹkan mọ àbí sáré fa nǹkan àbí nǹkan kan bó ṣe sọ. kò mú kankan bọ̀tà wá ọmọ ni wá ń gbà yẹn kò sí nǹkan táwa ò kí ń mu à ń mu sìgá à ń mu gbogbo ẹ sìgá ó ti yé ṣe tábà ní ẹ but àgbà ti ń dé sí ah, gbogbo ẹ mo ti mo ti mo ṣe rí gangan nìyẹn. Hmm, hmm, hmm. so ìbáṣepọ̀ yẹn ṣe ó ṣe rẹ́gí dáadáa ó tó rẹ́kọ̀dì mélòó tẹ bá Kingston ní àdìpọ̀ kó ah. bá ní kẹta ní méjì mẹ́ta ó tóbi mélòó tẹ tẹ bá wọn fà fọ́ọ̀mù lọ. rẹ́kọ̀dì mo bá sọ̀rọ̀ ṣe ó pọ̀ o àfà ìbáwọn ọjà ó ń bínú motivation ṣe ń de lẹ́ẹ̀kan ẹ̀ motivation ehm, mm, double album mm, ta ni pẹ́pẹ́ ta ni ọ̀tá gbé synchro system ehm, mm, ó pọ̀ ó pọ̀ ó pọ̀ tẹ́lẹ̀ ká tán gan ó pọ̀ bẹ́ẹ̀ ni ẹjọ́ travel délùú mélòó torí ẹ ti sọ pé ẹjọ́ lọ London Manchester ṣé London nìkan lẹ́jọ́ lọ. ká tó lọ London àwọn Nàìjíríà wọ́n ṣe trade fair Nàìjíríà ń ṣe trade fair ní Senegal plane la gbé lọ́ngbà yẹn a fẹ́ lò tó ọ̀sẹ̀ mẹ́ta a lọ plane ní Senegal Nàìjíríà gbé wa lọ́ngbà yẹn ṣùgbọ́n sì àtúnwá orí omi gan láti ẹ̀ ń gbé hòtẹ́ẹ̀ tó wà lórí omi tán lọ́ọ̀dì wa sí gbogbo yẹn. ọjà ọjà yẹn. so. Mm. Eh, mo bá wọn lọ London àjọ lọ Germany hmm. eh, London a UK hmm. ibẹ̀ náà ni Manchester wà ibẹ̀ náà ni Liverpool eh, gbogbo yẹn àjọ travel so lọ́rọ̀ kan hmm. mo kúrò lọ́dọ̀ Sunny ní 1976. ṣe ẹ ń kọ́ gbọ́dọ̀ ẹ a máa ń tó lórí ìtọ́ yìí ẹ ẹ wá kúrò lẹ́yìn bàbá ẹ bọ́ sọ́dọ̀ abioro abioro èrè ọ̀gá ló jẹ́ sí King Sunny Adé ṣé báwo ló ṣe ṣẹlẹ̀ gangan torí à ń kà à ń ṣe ẹ yànnà náà fún wa màá yànnà náà ẹ̀ níwọ̀n bá à ń pẹ́ nǹkan tó ṣẹlẹ̀ ni pé náà o Ohiri hirion tenor hmm. Sharaf Abel on ti amiyu Alhaji mi gidi ni hmm. ó wà lórí gángan àwọn àwọn Razaki Ọládòpin wọn tẹ́ tí ìdè inú báńdẹ̀ tí mo sọ yìí so ngbà tí èdè àìyedè bẹ́lẹ̀ láàrin KSA pẹ̀lú Shifabioro àbírò nìkan ló gbé mi wá olóòmọ̀ pé èmi bọ́ọ̀bù yìí tó bá ti mú bọ́ọ̀bù kúrò lẹ́yìn sọ ní àdè pé <laughs> báà nìyẹn máa ṣe eh, ó máa check ìṣẹ́jú kan bàbá mi eh, tó ló ṣe pàtàkì èdè àìyedè yẹn mo ti bọ́ àwọn bàbá sọ oríṣiríṣi kan láti gbọ́ kíní kan ṣe lè sáré fún wa ní ṣókí kí nìkan tó fa èdè àìyedè. Eh, lóòótọ́ ṣìfàbíòrò ra ọ̀bọ̀kún oníyẹ̀rí mercedes chassis kò ṣe tó kún bọ̀ ó gbé fún sọ ní àdé pé rẹ́kọ̀dù bá ṣe a máa dáwó padà oranise dé fún ọ̀gá then royalty tó ń fún Sunny Adé lórí record mm. ó pọ̀. ṣé compare torí pé nǹkan tí commander gbà ó ń pọ̀ ju nǹkan tí Sunny ló pọ̀ àbí. bẹ́ẹ̀ ni kan mú wa bí ẹrú ni ó wá ní kí bóyá bóyá lórí kọ̀ọ̀kan mm. ló ń fún wa ń gbà yẹn. Mm. Eh. so bí bísọ̀ ṣe lọ organize ilé bẹ́ẹ̀ tiẹ̀ ni so bá ṣe lọ sí dẹ́ka ni ta lọ ta lọ ṣe practice ẹ̀ kìlọ̀ fún mọ́dẹ́ rẹ́kọ̀dù ẹ̀ sóò ta ní gbogbo rẹ́kọ̀dù KSA ní ètí rí rẹ́kọ̀dù tó lè ta bí ẹ̀ kìlọ̀ fún mọ́dẹ́. ta lẹ̀ ń bú eh? ta lẹ̀ ń bú. ó kàn jọ bẹ́ẹ̀ ni ètò iṣẹ́ mọ̀ tí tọrọ bá jọra wọn báyìí ọ̀tọ̀ ní nǹkan táwọn ayé máa ẹlòmíì ní ọmọdé là ń bá sọ̀rọ̀ ọmọdé kéré sí wa ọmọdé ò tó ọmọ ló jẹ́ fún mi. torí emperor Peter àti eh, baba Adélé Abíọ́dún ìyẹn di ìyẹn hmm. so ó ń Eh, Peter ṣe remain lọ́dọ̀ abẹ́rògbà ẹ̀ ààbọ̀ anybody record ẹ̀kùn wáyé bẹ́ẹ̀ ni ọ̀dà ẹlòmíì rò bóyá mm. bóyá ó dá eh, wa lálẹ́ ẹ̀ eh, so bẹ́ẹ̀ mi ṣe fíì ni ẹ o. mo ń gbádùn yín sọ record yẹn tà gan. mo tà gan mm. manager wa kan late akínníjọ ọmọ Ondo ni ó dẹ̀ tún jẹ́ uncle fúnṣan ni ìyẹn ni manager gbà yẹn mm. àwọn náà wà ní rẹ́kọ̀dù yẹn so nígbà tábírò ti wá pè mí tí abíọ̀rọ̀ wá lọ sùsàn ní. kékeré tó máa ṣe lọ ṣe rẹ́kọ̀dì. pé why contract ẹ ò tí ì hmm. ti lọ ṣe rẹ́kọ̀dì jáde abíọ̀rọ̀ fẹ́ẹ̀ lè kú kò mọ nǹkan tó máa ṣe kò hmm. ṣe lọ sùsàn nínú ẹ̀ hmm. ọ̀gá ní fáwẹ́ ìmí ó dó ti KSA báyìí but later wọ́n ṣàṣẹjọ́ yẹn wọ́n bá ní sọ ni pé o gbọ́dọ̀ ṣe record o dẹ̀ gbọ́dọ̀ play o gbà yẹn so abioro wa pè mí ó ní tí bá lè organize band eh, band ó ní ó ní ẹni musical instrument máa ń fẹ́ olóhùn ara fún mi ó ní kí kí kí n pe ṣàráfà tí a méyò. Um, mo ti sọ wáyẹyẹ ìyẹn náà ti kú báyìí sìn àti bọ́bù hírè pé kí n lọ fóun bá nìyẹn èmi náà wá mo reason pé kéèmí náà ìjọ orúkọ bàbá tèmi náà mo ṣe take mo ṣe take move mo ṣe dìde nìyẹn so ọ̀gá fún mi lówó àbí ọ̀rọ̀ ó gbé mi lọ sí London ní nineteen seventy. ẹ ẹ bẹ̀rù ń pé tí Kingston Adé bá mọ̀ irú nǹkan tẹ́ ṣe ń pé wàhálà ń ló máa jẹ́ ẹ̀rọ ń gbà yẹn rárá. mo rò hmm. mo rò náà hmm. èmi náà sọ pé. opportunity ló dé yìí. opportunity ni ẹ bọ̀bọ̀ tèmi náà bá ti bá lómìnira fúnra mi hmm. kò sí mi rí pé nǹkan tó bá dé wà nínú ẹ̀hẹ́n so mo ṣe múra ni mo ti organize bọ̀bọ̀ hearing Sharafa Bello Tẹ̀hámíyù pẹ̀lú mo ti sọ wáyé hmm. àti àwọn bí mẹ́fà mo kó kúrò nígbàdàn ẹ̀mọ́ ẹ̀ hmm. tí mo kó wọn lọ camp. Hmm. ṣé gbogbo wọn lẹ sọ fún ọ̀hún mẹ́fà yín lọ tẹ̀lé yín. ẹ wọ́n tọ̀lé mi àbẹ̀rò ìjọba wa ṣe mítìn papọ̀ ni ṣe é sìn ìgbà tábìrò máa gbóhùn lẹ̀ tí mo lọ sí London kí n tó dé sọ̀ni ó ti lọ bẹ̀ wọ́n padà sọ̀ni gan wá sọ̀wọ́ ń gbà ẹ̀ wọ́n lọ bá mọ́dà mi tó ní kí mọ́dà mi máa bẹ̀ mí mo yarí o mo ní òtì èmi wà London hmm. àwọn Sàráfà Bello hmm. tí a mílò gbogbo padà. kí ló wá sọ fún wọn táwọn yẹn fi ṣé bàbá tún wá gbé ọfà tó ju ọfà tí abẹ́rò tún gbé lẹ̀ jù. ó lọ ralẹ̀ fún wọn hmm. ẹ tó ní ìdòwò fún wọn lówó ìyẹn KSA ó fún wọn lówó but èmi tèmi gan-an ló wá jẹ́ nǹkan tó dùn jù ó lọ wọ̀ mọ́mì mi pè mí màmá ẹ fi mí lẹ̀ èmi náà fẹ́ dórúkọ aládé ní ètè mi náà sẹ̀ hmm. kọ̀ọ̀kan bẹ́ẹ̀ hmm. so wọ̀kí tó dé láti London hmm. àwọn àwọn àwọn bọ́ọ̀sì ìtajọ kò lọ sùn sọ̀ní ti bẹ̀ wọ́n padà. so báńdì tí ń ti báńdì ti dàrú díẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ ni but abioro kó wa kò sẹ́ni tó mú o kó wa lọ sí Ìpókíà ní Frontier Hotel so Ìpókíà gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n nídìí ìrókò ọmọ ọmọ pòkí àní ṣe fabioro ẹ o ó lọ fún wa ní márùn hmm. so mo bẹ̀ sí organize mo lọ kó àwọn ọmọ Fẹlá hmm. kó gbó wọn mo gbé goshiko hmm. mo gbé um, mo gbé tutù tutù ṣòro mú ìyẹn náà lẹ́tà ọkùnrin báyìí ló lọ join navy navy bàbá òun náà ti kú báyìí mo gbé Ṣẹ́gun Ẹ̀dó ṣẹ́gun ẹ̀dùn. ẹ̀dọ̀ ṣáà kọ́ wọn tẹ fi sẹ́tọ̀ báńdì. bẹ́ẹ̀ni ẹ̀yin wa lọ́bọ̀n bàbá tí a mìíràn pé kírétọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀ lè lọ bá wọn àbí. mi ìbá wọn kò sẹ́ni tí mo bá nù wọn. Hmm. èmi náà mo ṣe wọn mo dà wọn nù bọ́n ṣe dà mí nù èmi náà dà wọn nù gbà mo dé láti London hmm. mo lọ búùkù musical instrument mo wo gbogbo instrument tó rìn nígbà yẹn orange musical instrument ẹ̀ tó dẹ̀ lo tó kọ́kọ́ lo instrument yẹn Steve Wonder afọ́jú eh, bàbá tó fọ́jú ní lamẹ́ríkà yẹn òun ló ń lo ọ́rẹ́jì nígbà yẹn ó wọ̀ mí lójú ah, nígbà tí ò ń mi mo mọ̀ pé abẹ́rò ló gbówó lẹ̀ mo pẹ̀lú pẹ̀lú agídí irinṣẹ́ tí mo kó wọ̀ lóyún <laughs> àwọn onílé abẹ́ tó ń lọ ọ̀nà ọ̀gá báyìí ni tó ń lọ́wọ́ oníṣẹ́ tímítí. ìgbà ìgbà tẹ dé ìtẹsọ́tọ̀ kí ni ọ̀gá yín KSA kí lọ ìgbà tẹ ríra kí lọ sọ fún yín abẹ́ ìrìn ara rẹ̀ sí kílọ̀. àríramọ̀ bọ̀ tó lọ bá mọ́dà mi ó kó àwọn èèyàn lọ. sọ́wọ́n hmm. fẹ́ kẹ́ padà sí band nígbà yẹn sí band ẹ̀yin tẹ́ di band leader. ẹ wọn á nílò hmm. mo fà kékọ́rí hmm. mo fà kékọ́rí. báwo wá ni band ti ń ṣe lọ́ngbà yín náà ṣọ̀wọ́n rẹ́kọ̀d kọ̀ọ̀kan gbà yẹn. ìgbà yẹn àbíòrò ọlọ́kọ̀ àwọn orin ìtẹ́lọ́rùn kan sí fẹ́ yẹ ẹ̀gà láyé ń bí mo mọ̀ gbogbo orin tó kọ fún mi wọ̀ ẹ̀ kí n máa fi bá sàn ní wí. ọ̀kan tó ń kọ fún yín ká máa fi. <laughs> <laughs> ṣé mo kò sí ọ̀tẹ̀ ọ̀lẹ̀ tó ń nàìjíríà wá. <laughs> bọ́tẹ̀. so nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ̀yin bàbá náà lẹ bẹ̀rẹ̀. sọ kọrin fún yín pé ká máa fi. bẹ́ẹ̀ ni. Hmm sọ̀nìlẹ̀ tó wá kọrin tí ẹ̀ sí mi o mo ní sísí kan ní tàfàjì tó ń ta àṣáwá hmm. mo lo mo lo òwò kinní kan gbàgbà ẹ̀ ó kọrin sí mi bọ̀dẹ̀ mi ìwọ́rẹ̀ àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní òye tí wọ́n á di tó bá di wọ́n á wá ran àtúnṣe kinní kan òsìkàlùkù ṣàṣe tí ẹ̀ ó wá dàbí ìgbégbà tó dégbà kan ẹ̀yìn àti àárín ẹ̀yìn àti bàbá bọ́lá ni wàá bí òrònà ó dà ń pé èdè àìyedè tí wọ́n fẹ́ dé náà. bẹ́ẹ̀ ni báwo ló ṣe jẹ́ ìṣàlàyé fún mi. ṣé èmi mo kí tí ọmọdé bò ń gbà ẹ́ àṣẹ gbogbo nǹkan tó lóun rà fún mi yẹn gbèsè ní lọ́rùn tèmi náà èmi rò pé ó kàn fẹ́ fún fílì ni ṣe yẹn sìn ìgbà tó tó ó lọ bí ọdún mẹ́ta ah, ó ṣe ní ti bá eré ti bá ti lọ owó tó bá ti rí bẹ̀ èyí báyìí ni wọ́n máa san kọ̀kọ́ bẹ́ẹ̀ àmọ́ àwọ̀ pé àjọ àjọ àjọ ṣàdéhùn wọ̀nyí ẹ̀ so mo wá lọ play ó ra bọ́ọ̀sì fún mi o four civilian bus twenty five seaters hmm. gbọ̀rọ̀ ó rà fún mi mo gbé kárí àlè lórí orí òkè ẹ̀ la máa kó oníṣẹ́ sí hmm. ó ra káà brand new GL five oh four ó rà fún mi ó ṣe gbogbo ẹ̀ tá èèlò náà ta pijó gbà yẹn kò wọ five thousand naira four hundred and something hmm. ní pijot wọn ti bẹ̀rẹ̀ sí ṣe pan àwọn pan ní Kaduna wọn ti bẹ̀rẹ̀ sí ṣe pijó láti France ní hmm. hmm. pijó tó rà fún mi five oh four full air condition so gbogbo yẹn èyàn náà ló fún lójú mi fẹ̀ mọ́ <laughs> èmi ò dẹ̀rẹ́ pé kò sọ fún mi pé máa máa dáwó padà nígbà tí mo ti rí <laughs> ọ̀pọ̀ lọ́wọ́. <laughs> ọ̀pọ̀ lọ́wọ́ bí tó tutù bá sí ní. lítà lọ́wọ́ náà máa sanwó yẹn padà sẹ́yìn wàá fẹ́ san padà ni. mo yarí mo ní ìní sun padà hmm. mo ní ìmọ̀ àtàwọn òjò àrẹ́dì ẹ̀ nígbà tó lò mí hmm. bí instrument hmm. tó mú mi kúrò lọ́dọ̀ ọ̀gá tí mo ń bá ṣeré tó ló fẹ́ ra irinṣẹ́ fún mi mo dẹ̀ list àwọn nǹkan tó yẹ kó ra olóòótọ́ kówó lẹ̀ ṣé bàbá yẹn lówó politician ni àṣẹ politics ló ń lò fún mi so àwọn ayé à bọ́ọ̀bù ó daṣọ ní àdé ọlọ́tẹ̀ ní bọ́ọ̀bù kọ èmi ò tẹ̀ lísìn. Hmm. báwo lẹ ṣe wá yọjọ́ nígbà tó ní kẹ́ máa dáwó padà báwo lẹ ṣe wá yọjọ́ àárín yẹn. mo yarí ní ìtẹ̀wá yọjú sábẹ́rò mọ́ so mo wá lọ play bá ṣe ń lọ play ó wá rán Rufus manager ẹ̀ sí mi pé òun fẹ́ bá mi ṣe meeting pé ta bá ti ń bọ̀ àtẹ̀mí àtàwọn bọ́ọ̀lù káwa mọ́tò àti irinṣẹ́ káwa wá tó fẹ́ bá wa ṣe mítìn kọkàn mẹ́rin èmi gan mo gọ̀ ọ́ hmm. bá ṣe ń bọ̀ láti play bàbá ṣe ń gbé sùúrù lérè ńgbà hmm. níbi bọ́dé Thomas yẹn ni bàbá wa ńgbà so bá ṣe close night party la ṣe bá ṣe close tó ti ní títí aago méje àbí nǹkan kájọ́dọ̀ láàárọ̀ àti bàtà àwọn boys àti wà mọ́tò wọlé ni àti káàwọ̀ àti bọ́ọ̀sù àti instrument lórí <laughs> lórí mọ́tò. wọ́n tilẹ̀kùn mọ́. O ti tilẹ̀kùn mọ́ ni ó sì gbogbo ẹ̀. òun hmm. ní àfihàn bá mú iye kan wá tí sọ yìí báyìí ọkọ̀ mẹ́rin. ah ẹ̀jẹ̀ ti wọ mọ́tò eléṣì káàkiri gbóró tẹ́tí ń bùgá. tí mo ti ń bùgá mo wá wò pé mo wá rí pé ayé pé méjì báyìí <laughs> so ó wá ní òkè ṣé bẹ́ẹ̀ ni òkè wọ́n ní bí ọmọdé bá ń gbọ́gbọ́n kíkú ìyá àti bàbá máa wá ọgbọ́n àti sín èmi ẹ̀ wá lo ah èmi tí mo ti já tábà sára èmi náà wá lo brain mi pé bàbá yìí èmi á sọ fún pé ẹnu ẹ tọ́ba yìí. <laughs> so mo wá ó wá ó ṣáà ó ní iye kan báyìí níta mo bẹ̀ sí mo bẹ̀ sí rẹ́rìn-ràn mo àwọn tí mo mọ̀ àwọn tó fẹ́ràn mi àwọn ó ṣáà rówó díẹ̀ kó mo wá lọ kó yẹn fún ó ṣe release instrument. Oh car everything fún yín tẹ̀mà tí mo ó wá tó agreement ṣe pé each plate bá lọ iye báyìí máa máa san kọ̀kọ̀ bẹ́ẹ̀ mo agree mi mi bá argue ó ṣe àkó gbogbo nǹkan mi padà fún mi so bá ti wà lẹ́nu ẹni o títí títí títí bọ̀ ṣe ń ṣeré ń gbà ń gbòrò ṣe ń pawọ́ ní gbòrò ń gbà. Ah, ah, mo lè lọ sọ́wọ́ yìí mo lè lọ sápúrẹ́ lọ sí everywhere máa play bólókù ṣòkù tó bá pè mí máa lọ play ibi tí bá kó irinṣẹ́ ẹ sí mo ní àwọn ọmọ délé Abíọ́dún ẹ̀ wọ́n máa ń gàrún ni wọ́n máa ẹ́ torí mo rọ ojú kòkòrò mo fi kó irinṣẹ́ wá láti eh, lọ́nà ńgbà ẹ̀ so. gbogbo ọ̀lẹ́ wa dàrú pátápátá pẹ̀lú bàbá Abíọ́dún. bá a ṣe dàrú rèé wá mi ìwà sanwó náà owó tẹ́lẹ̀ kẹ́ máa san yẹn eh, sọ. mo sọ bí ẹ̀mí mẹ́ta mo ṣe mo ṣe yarí pé mi sanwó kankan mọ́ so gbogbo gba yẹn Ismail dẹ̀ tí ó tún ti ń gbó lọ ẹ̀mọ̀ irinṣẹ́ ẹ̀hẹ́n so mo wá yarí mo wá lọ ń pariwo abíọ́rò pé ìwọ ló mú mi kúrò lọ́dọ̀ sọ ní àdé mo fẹ́ ṣe kíní mo ọmọ tó ní bàbá wọn ní sùn ni hmm. òun náà fúnra ẹ̀ ní fojú korun hmm. so bí n ṣe yarí tí ìsanwó ẹ̀ ní hmm. bí irinṣẹ́ ìṣe di tèmi nìyẹn títí bàbá fi kú ó ṣe di tìyín nìyẹn ó ṣe di tèmi nìyẹn so ìgbà yẹn tí bá lọ us fúnra mi mo jẹ́ spíkà ńlá kan mo ríra àbí méjì mo jẹ́ gìtá ni màá ra wá mo ṣe bẹ̀ sí fi kún àwọn irinṣẹ́ ni mm, so mm, mm. mọ́tò wọ́n dàbí ń pé ẹ̀bùn bọ̀ yín ẹ parí ẹ fẹ́ sọ mọ́tò. mọ́tò bọ́ọ̀sì tó tó rà fún mi wọ́n á lọ tà àwọn national stadium àbúrò mi kan senior driver wọn níbẹ̀ wọ́n fẹ́ ta àwọn mọ́tò àwọn coaster bus wọ́n yìí ó wà lọ́ndà wọ́n gbà yẹn wọ́n á lọ bínú ra míì wọ́n á lọ tẹ orúkọ mi sí ẹgbẹ́ ẹ̀ bọ̀báládé ní and the juju rock stars mo kọ́ sí mo ti wáyé pé tèmi àjẹmọ́nú mo gba rìsíìtì mm, lọ́wọ́ ó kàn jẹ́ pé five oh four yẹn àlérè mm. kan ní Benin àwọn ẹgbẹ́ ọmọ wọ̀ mm. àwọn ọmọ wọ̀ student wọ́n pè mí kí wọ́n ṣeré fún wọn ní Benin on my way coming back ó kù díẹ̀ kí n dé Kòòdú ní Ìsíwù ní ọ̀nà Tókè mo laxent. Mm -hmm ìyàwó mi bá mi lọ. ẹ bèrè yẹn náà ẹ lùzì ìyàwó àti iṣẹ́ ọmọ yín lọ. ìyàwó mi lóyún sínú ọmọ tó bí fún mi ó wà wájú mọ́tò máńjà mi gan máńjà bá mi ṣẹ́gun agángá ó wà lẹ́yìn mọ́tò hmm. òun náà kú èmi nìkan ọlọ́run save. Hmm. <laughs> Hmm. ìyẹn tó wá tó wá fa setback fún mi tó jẹ́ pé nǹkan tó wá lọ déédéé mọ́. ọ̀wọ̀ kan sọ pé pé kìsọ́nà àdè ni ó ṣe gbá accident ẹ̀ kankan gbà pé bọ́ ṣe pariwo ni ṣùgbọ́n ọ̀gá yìí ló wá òun ló wá sẹ́tù bíi lọ hospital mi hmm. mo wà ní hospital kan first first shedrack hospital hmm. doctor tó níbẹ̀ doctor akíndolú rẹ̀ hmm. ọmọ Ondo ni but ks ó wá kí mi bẹ́ẹ̀ lọ́spítù yìí o òun náà ló sanwó bíìlì mi. Mm. Hmm. but gbogbo àwọn ayé ẹkú mù hmm. ah, àwọn ní ẹ̀ ó ti pa bọ́ yẹn hmm. ó ti jẹ́ kí bọ́ yẹn ní accident ṣe pé but eh, so mo mọ̀ pé ọlọ́run ti ní bó ṣe máa ṣe àmọ́ ọlọ́run tí wọ́n wá wọ́n tún wọ́n padà sanwó hospital yín. bẹ́ẹ̀ni so lẹ́yìn ìgbà tára mi tún wá bẹ̀ sí yá èmi àti sọ̀ndí ti ń parí tó bá ṣeré màá lọ bẹ̀ àti kìnní so ó nífẹ̀ẹ́ sí mi gan-an ìjọ kan jẹ́ kí n kí n múra. so sorry sir lẹ́yìn accident tẹ́lẹ̀ yẹn báńdì yìí ò báńdì yìí ò lọ mọ́ báńdì yìí ti tán. bẹ́ẹ̀ ni mo ní setback bíi two three years hmm. Hmm. instrument mo ti mọ́lé síbẹ̀. Hmm. ẹ wà lọ́nu eh, eh, backing soda eh, ẹ èmi tí ìyàwó ẹ kú tí ọmọ kú tí máa ń dìá kú mi ì lè play ọ̀tẹ̀ àwọn ọmọ mi irú ọmọ mi ta wà lọ́dọ̀ ẹ bíi ó kéré ń gbà ẹ́ period yẹn gan-an period yẹn ni mọ́mí yẹn lóyún ẹ̀ that was nineteen seventy seven nineteen seventy seven July seventeen mo l'accident yẹn pijó eh, right off ni ìyàwó kú ọmọ kú májà kú èmi nìkan mo sèwọ́n ní mọ́tò yìí ní pijó tiẹ̀ so mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́ni bẹ́sẹ̀ wá dẹ́gbẹ́ bẹ̀rẹ̀ sí darapọ̀ mọ́ ẹdíjọ́ kan bùsùn sọ̀dọ̀ wọn á ní kẹ lọ wọṣọ àbí nǹkan kan ẹ̀ ń sọ nǹkan lọ lẹ́ẹ̀kan. ọ̀gá ó fẹ́ lọ London ó wá ní kí Mr Ọ̀sáyẹmí máa ń jẹ ẹ̀ nígbà yẹn ọmọ Abẹ́òkúta ni bọ̀ máa ń jẹ ẹ̀ ó wá ní oníkí ń lọ tíkẹ́ẹ̀tì tíkẹ́ẹ̀tì tí wọ́n bá yẹn gbà oníkí ń bá London bó ṣe bínú lọ ra tíkẹ́ẹ̀tì náà mm. ọ̀gá ti eh, kí ẹ èmi àtọ̀sáyé mi wá gbéra àlọ́bá wọn lọ́hùn wọn ra studio mixer fún mi pé 24 channel mixer wọn ra fún mi so àánú mi dùn so anyway àtọ́bá ti ń play máa lọ gbogbo ayé àwọn àwọn eh, eh, àyàn ọmọ ọ̀làdùnkún razaki mm. wọ́n ti wà ní báwọn yẹn eh. so pẹ̀lú pẹ̀lú tí a níyàn wọ́n ti padà ọ̀tọ̀ wọn nífẹ̀ẹ́ sí mi gbogbo wọn tó bá ti rí mi báyìí. ṣẹ́yìn ò darapọ̀ wọn bá dẹ̀ ń ṣeré lórí ẹ̀ ń bá wọn ṣeré mọ́ lórí stage ńgbà yẹn nígbà tẹ́ padà yẹn tẹ́ra mixa yẹn ṣẹ́yìn fẹ́ darapọ̀ mẹ́gbẹ́ King Sunny Adé ni. ó tó mi ò darapọ̀ mi wọ́n kò síbi tó máa play mo lè gba gìtá kí n play solo lẹ́yìn wọn kí n tún ṣe ẹ̀hẹ́n so mi ò darapọ̀ mọ́ bọ́ǹdì o mo mo ṣe bẹ̀ sí organize ara mi mo bẹ̀rẹ̀ sí ní báńdì tèmi tí àwọn boys mi náà close tẹsán tó bá ń play break òun gbogbo a lè wa lọ ká lọ wòran. so gbogbo nǹkan tẹ ṣe fún wọn yẹn tó di pé bí n pé ẹ fi wọn lẹ nígbà tó nídìí yìí wọn ti padà gbà yín padà ẹ̀ ṣe nígbà tó tó dà wà. àṣọ ní sọ́nà tó mọ̀ pé mo níwà sóhun oní tí bá jóbìnrin olóhùn afẹ́ mi ni ibi ẹlòmíì ẹ tí ò yé bí n pé Sọ̀ní Adéníyì èmi bob ọ̀rọ̀ pé bàbá kan ló jọ bí wa ni ọ̀tọ̀ ọmọ Oǹdó làwọn ọmọ wọlé mi so sọ ní so like mi gan. wọ́n tọ́ like yín tó fi lè gbà yín padà pẹ̀lú nǹkan tẹ́ ṣe yín tẹ́. ẹ ah so ó so like mi gan. sẹ́yìn wá ní báǹdì ń padà lẹ́yìn ìgbà yẹn ni àbí ẹ̀ fìgbà kan ní báǹdì mọ́ lẹ́yìn ìgbà yẹn ṣé báǹdì padà wá bẹ̀rẹ̀ padà ìyẹn Bọ́ládé ní ìbọn. báǹdì mi bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ báǹdì mo start báǹdì mi padà náà eh. so aba close tí bá rí pẹ̀sán ní play hmm. mo lè máa lọ máa kó àwọn bọ́ọ̀sì lọ àlọ́ àlọ́ hmm. kí ọ̀gá. Hmm. Eh àtòkè ìbáàdì báàdì hmm. abéèrè wẹ́fẹ́ àbáàdì mi máa ń gbà báyìí báyìí nìta dáadáa nìta hmm. so iye tí ò bá yé mi máa béèrè lọ́wọ́ ẹ̀ á júwe fún mi báyìí báyìí báyìí ni hmm. so ìgbà kan gan to the extent bẹ́ẹ̀ pé ó lálàárí mi ni ó ní gbogbo rẹ́kọ̀dì mo bá wọn ṣe kò ṣẹlẹ̀ tí mo gba royalty ẹ̀ ń bẹ̀ bọ́ọ̀gá ṣe pè mí yẹn ó ní bọ́ọ̀bù ó lóun fẹ́ play ní lọ́sùn state yìí ibi tó ti ń gbá gọ́ọ̀fù lọ́tún yìí. Hmm. mo ṣòkùnkùn mo mọ̀ bẹ́ẹ̀ mi rántí <coughs> sorry ada ada you are o play o o play bẹ́ẹ̀ bó ṣe pè mí nìyẹn ó ní bọ́ọ̀bù kí mo ń ṣe lọ́wọ́ mo ní kò sí ní oníṣẹ́ oníṣẹ́ mo lè wá bá òun ní àdá òun fẹ́ play bẹ́ẹ̀ ah, mo ṣe kí n gbé káàmì dání ó ní ó ní òtì ó ní kí n wọ mọ́tò wá kí n wá bá òun ládàá lóòótọ́ mo lè múra ní ìmọ̀ kò sọ fún mi pé òun fẹ́ ṣe nǹkan fún mi o mo dẹ̀ múra mo tí à kó aṣọ méjì dání sínú portfolio kékeré mo wọ mọ́tò láti Ọ̀wọ̀ mo dé Iléṣà láti Iléṣà mo wọ mọ́tò àdà so ìgbà tí máa dé àdà orí fíì tó ti ń play mo ti ń gbọ́ sàn mo níbí ní ọ̀gá ti ń play mo máa nà ọjọ́ báyìí mo rí mọ́tò wọn orí tírélà tó fi kó oníṣẹ́ wá gbogbo ẹ̀ so ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ti lọ bí eleven years ago sẹ́ mm, mm. so mo ṣe bọ́ọ̀lù ní wọ́n ń plè lọ́wọ́ nígbà tí mo débẹ̀ wọ́n ṣe rí mi àwọn bọ́bìrì kò ó ti ṣe ọwọ́ báyìí sí mi wọ́n ní kó gbé sí àfún mi wọ́n gbogbo àwọn bọ́ọ̀lù bọ́ọ̀sì wọ́n kí mi wọ́n ṣe gbáṣà wọ́n so ìgbà tó wá plè tán ó wá ní ní ó ní jíìpù ẹ̀ ló gbé dání àmádà yẹn wọ́n á ní kí wọ́n lé ti òun lẹ́yìn dráìvà yẹn àti sójà tó ń gáàdì ẹ̀ àwọn yẹn wà wájú so onírìsì tí tó ń ṣe pè mí ni wípé pé òun láìkí mi gan pé tí ò bá jẹ́ abíòrò ni tó da àárín mi àti òun rú pé kò ń ṣe ibi tó yẹ kí n wà nínú wà yìí ó wá nínú àwọn olóhùn nírinṣẹ́ tó ń lòkù tó ń lè kó fún mi olóhùn fẹ́ fún mi nírinṣẹ́ àlòkù pé lọ́la àjọ lọ sẹ́kọ̀ọ́ ni àwa kò ládà a lọ sóṣogbo ó gba súùtù kan fún mi lóṣogbo ó gba súùtù kan fún rẹ̀ dírẹ́fà àti sójà ó gba súùtù kan fún wọn bá ṣe sùn lọ́jú ni mo wá rò pé ah, kí lọ̀gá ẹ̀mí bẹ́ẹ̀ pé mò ń lálàá ni ó ní bí iṣẹ́ tó ń fẹ́ rà fún mi ó ní òun fẹ́ kó máa janú páálí ni hmm, brand new bẹ́ẹ̀ brand new brand new so ah, títí lè fi mọ́ mi ò lè sùn so bí mi ṣe dùn tó mò ń wò pé ah ṣé ṣé má ní lọ wo iṣẹ́ mi bí kan tó ní lọ ṣe nǹkan báyìí fún bàbá yìí o ṣe nǹkan báyìí fún bàbá yìí o so ìgbà tí ilẹ̀ wa mọ́ ó tún wá bá mi ní yàrá mi ó ní ṣé wọ́n ti fún wọ́n ti serve ní breakfast ó ṣe gbogbo kíní wá fún mi ní breakfast tea àti àti kìnnà àti toast bread mo jẹ́ ó tẹ àjọ jẹ́ kò bẹ́ẹ̀ oníyá oní èkó yá o àṣewọ̀ mọ́tò ní ẹ̀mà àtàwọn jókòó sẹ́yìn ó wà ní owners corner mo wà ní eh, sẹ́ẹ̀dì bí ó ní nǹkan tí mo ṣe tí mo ṣe nípa òun ó lè mi mo fóun ní fíìmù náà tó ń ti lórí gita. so wọ́n wọ́n recognize ẹ̀. bẹ́ẹ̀ ni hmm. inú ẹ̀ so dùn so mi àwọn ẹlòmíì lè máa bọ̀ ọ̀gá yẹn jẹ́ o but hmm. ṣo mọ̀ lẹ́yìn ìgbà tá a ti parí. tìsí yín ń sọ yìí. Hmm. so o o àwa jọ lọ bá a ṣe dẹ́kọ̀ onílé kan sí ọ̀tẹ́dọ́lá ọbẹ̀ má dárúkọ ẹ̀ kàn sọ pé onílé kan. onílé kan sí so bá a ṣe yábẹ̀ nìyẹn bá ṣe yá bẹ́ẹ̀ ni ó fa àwọn instrument ọ̀kan wọn mi ó ṣe bá gbà ọ̀kan oníkè oníkè driver lọ oníkè pilot driver kó lọ drop mi sí hotel kan ní Fàdèyí oníbi tí máa tètè jí láàárọ̀ la Monday so oní tí driver bá ti lè wá gbé mi oníkè gbé taxi kí wọ́n bá oníkẹjà ní ní eré Ọ̀rẹ́gùn side yẹn àwọn àwọn àwọn òyìnbó kan ta musical instrument níbẹ̀ ó ka ten thousand fún mi pé mo lè fẹ́ jẹun mo lè fẹ́ need anything ó fún mi brand new ray pack one hundred naira ó fún mi mo dúpẹ́ lọ́wọ́ wọn mo ní ẹṣẹ́ ọ̀gá mi so ìgbà tó di bí six ìdájí mo ti wẹ̀ mo ti brush mo ti wẹ̀ mo ti mo ti get ready ah, ìgbà tí ó yá tí mi ò tí mi ò rí mọ́tò ó ní ó dọ̀ púpọ̀ ó lóun dẹ̀ ní appointment ó lóun wà tó bẹ́ẹ̀ àwọn ní appointment pẹ̀lú bóyá Fáṣọlá ló wà ń bẹ́ àbí nǹkan mọ́ ẹ̀ pé pé kí n chata cab taxi kí n máa wá kí n bá àwọn lọ́rẹ̀ mú ó sọ plot rẹ̀ fún mi nǹkan mọ́ ẹ̀ tó ìgbà tí máa débẹ̀ mo ti rí jíìpù bàbá ó ti park ó ṣe ní kí n wọlé yẹn àti wọlé macha drums Yamaha drum set guitar bass guitar keyboard ó wá ó wá mú báírò ó gba báírò lọ́wọ́ àwọn àwọn ìbò yẹn ó kàn draw stage báyìí ni ó zob kan top méjì lórí ẹ̀ zob kan top méjì lórí ẹ̀ ẹ̀yìn náà keyboard guitar gbogbo ẹ̀ drums wọ́n gba ti san owó irinṣẹ́ ẹni oníkanbẹ̀ sí páàkì. ìtẹ̀sọ̀ bí eleven years ago lẹ́ ń sọ wọ́n ti ma ah inú mi sóò dùn pé ẹ́ so máa ní ó rí aláìsí nǹkan tí mo ṣe fún ah, ah pé pé iṣẹ́ ńlá gan mo ṣe nígbà tí mo wà lọ́dọ̀ wọn ah, máa ń dúpẹ́ wọ́n á fàdúrà ràn lọ́wọ́ pé ọ̀nà ní àtúbọ̀ máa gbọ́wọ́ ọkùnrin sókè o sókè sí o so ìgbà tí máa kó níṣẹ́ dé Ondo State tó ń wò báyìí wọ́n níṣẹ́ olóògùn tí mo lò fún ọ̀gbẹ́ni wọ́n ní òun lóògùn ọlọ́run nìkan mo ń gbàdúrà sí i àsìkò mi náà tún tó lọ́dọ̀ ẹ̀ ni hmm. ó ṣe rántí mi sí dáadáa hmm. ẹni tí mo ti kúrò lọ́dọ̀ ẹ̀ hmm. over over thirty five years ago ó tún bóyá lálàrí bóyá ó níbi tó ti lọ woṣẹ́ ni tó ní lọ ṣe kọ́ báyìí fún ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni yìí so i was surprised irinṣẹ́ ẹ̀ mo ṣe ń lò dé ní ó wà lọ́wọ́ mi. bàbá bob torí ibi tẹ́ gbé wa wọ̀ inú mi dùn àwọn ará á fi lè mọ̀ pé ètò tá à ń ṣe yìí kò ń ṣe pé bóyá pé a fi ń rí sẹ́nì kankan nǹkan tá a bá gbọ́ òun náà ni ó ń lọ là ń gbé sọ́dọ̀ àwọn àgbáyé tí wọ́n rí inú mi dùn bí tẹ́gbédé ìdánwò lófà náà ń bá wa lọ pẹ̀lú bí tẹ́gbé wa lọ ọmọ èèyàn kọ́kọ́ gbọ́rọ̀ eléyìí rárá hmm. ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín ṣàmáwá ní sítórì tí ń yàtọ̀ díẹ̀ sí tọ̀wọ́n tó kù ni torí mo ti sọ fún ilé tó àgbààgbà tá à ń ṣe yìí àti bọ́ ọ̀pọ̀lọpọ̀ bàbá sọ̀rọ̀ bàbá wa àwáyà abẹ́dún fátókè àmì ọ̀dà ọlọ́jẹ̀dé bàbá fẹ́mi ọmọyẹlá bàbá fọlọ́ọ̀ṣọ́ ní iléṣà ṣàṣe ká wá lásìkò tí wọn ò tí ì tó ni àbí kí ló dé jẹ́ pé tí ń fi wá yàtọ̀ díẹ̀ torí àwọn bàbá yẹn <laughs> àwọn ń sọ pé kí n sọ náà lè ṣì ń ní nǹkan kan tó yẹ kó ṣiṣẹ́ fún wọn tẹ́bá tẹ́bá dẹ̀ tẹ̀lé tọ̀hún ti báyìí yà á rí pé wọ́n ti ṣe nǹkan ńlá kan fẹ́yìn ẹ bá mi sọ sí tún mọ kíní ìjọ àwa lọ sà báwo ló ṣe jẹ́. ẹ àwọn tajọ wà ń bà ní gbogbo yẹn hmm. gbogbo period tí ọ̀gá ṣe kíní fún mi hmm. wọ́n wò pé ah. àwọn náà mọ̀. wọ́n mọ̀ wọ́n ní kí ni mo fi ṣorí lọ́dọ̀ máa ní hmm. bọ́ọ̀ ah! mo ní bọ́ọ̀lù ọ̀hún ṣe kọ́ tèmi ni. mi tẹ́ mọ̀ kọ́ mọ̀. ọmọ sísẹ̀ mú àwọn ọmọ ìwà bá mi pé báwo làwọn ṣe lè rẹ́ẹ̀tọ́ ń gbà lọ́wọ́ sàn ní hmm. ah. wọ́n ní tí bá rí sàn ní màmá bá discuss ẹ̀ ò bọ̀tẹ̀ ọlọ́run ló gbẹ̀tọ́ tèmi fún mi lọ́dọ̀ ọ̀gá yìí so nǹkan tẹ́yìn náà sọ nìyẹn sọ iná gbà fún nǹkan tó ọ̀bá yẹn sọ ń pé ẹ̀tọ́ kọ̀ọ̀kan wà tí kí n sọ ní àdéjẹ wọn ṣé ẹ gbà pé ẹ ṣe wẹ pé mo ti kúrò ní báńdì yẹn. ẹ bọ̀ yín náà tó pé táyìn tẹ́yìn náà bẹ̀ yín náà gba royalty kankan ẹ sọ níbí. ó tó mi gba ìjà alábẹ́ ìjà alájà. la fi kúrò. bí mo fi kúrò. Hmm, hmm. but up to date hmm. bọ́ọ̀ gagan ẹ̀wò wá ṣeré kan ní ọ̀wọ̀ fún ọba ìyè rẹ lọ́wọ́ ó pé ten years sí ó ń ṣe coronation something èmi náà lọ play njọ́ yẹn mo ṣe kúrò ní play mo lọ bá ọ̀gá ìgbà tí máa dọ́dọ̀ ẹ̀ ó ti fẹ́ close ó bẹ̀ sí kìmí ó ń pè mí òkòkòrò mi iná kọ́bọ̀ fún un wọn ní ọ̀gá mo ti ń lọ lé o ó ní kí bá wọn ní chancery hotel ó níbẹ̀ ló máa sùn kọ̀kọ́ bẹ́ẹ̀ mo ti ya gbé mi ìgbà tí máa dé chancery kò tí ì dé mo dúró síbẹ̀ dé ṣé december period ni last december yìí so ṣé mo ìgbà tí mo débẹ̀ tí ọ̀gá máa dé ó ti ó lọ gba ibi tó fẹ́ sùn tó fẹ́ sùn sí ó ti gbà ó ní kí mo fẹ́ dé mo máa jẹ wíìtì ó bùkú wìtì mi ó lòun náà oní wìtì ló ń fẹ́ jẹ oní kó máa ó lòun nídìí tíì torí fún ẹ̀sẹ̀ àjọjẹ ojú ń dẹ̀ fún ní tèmi wọ́n fún tiẹ̀ then ó kọ́kọ́ ó kí ó bà pò ó kọ́kọ́ fún mi ní páàkì fifty thousand naira ó ní kí n gbà ó ní nǹkan dùn mí rè ó ní ta ló bá mi wá mo ní ọmọọṣẹ́ mi kan ló bá mi wá ó tún fún mi ní twenty thousand owó kẹ fún ọmọ sẹ́yìn yẹn náà. ó tún fún mi twenty thousand naira hmm. ó ní mo lè fún bẹ̀ dé gòkè pọ̀tùgbà tí máa fún ọmọ ṣẹ́mi yẹn mo fún five thousand naira mo kún fifty thousand naira mo fún fifty thousand. kí ló dé bàbá ẹ̀yin kọ́ lọ fún. tí n bá sọ pé mi ò gbóyàn kankan wá kọ́. Ah, bàbá mi ẹni yẹn wò yín o ọmọ yìí yẹn wò yín o ẹmí ò ní kó má wò mí ṣe é sè é so hmm. àwọn ọmọ ẹ hmm. àwọn ìbídọ́là ń kọkàn tó wà ń bẹ̀ wọn kàn hey ah bàbá lecturer bàbá bob hmm. ọkọ̀ bẹ́ẹ̀ èmi náà lárúgbó èmi fún five thousand naira ẹgbàá o mo ti rọ̀gá o èmi ti ń lọ mo kúrò lọ́dọ̀ wọn ní two hmm. midnight mo ṣe drive lọ lẹ́yìn. kí lè fẹ́ máa sọ fún gbogbo wọn bàbá tó kù tó jọ àwọn ọmọ ẹgbẹ́ yín náà tó ń wò yín báyìí náà torí ìtàn tí yín yàtọ̀ díẹ̀ tí ẹ bá mi sọ fún bọ́ ṣe ń wò yín báyìí tó rántí mọ̀ pé ah, ẹ bá mi sọ nǹkan fún àtàwọn fáǹsì náà tó ń wò pé nǹkan báyìí báyìí ni King Sunny Adé ṣe fẹ́yìn báyìí tí ẹ bá mi sọ fún bàbá tó kọ àtàwọn fáǹsì mi náà tó ń wò báyìí wọ́n fẹ́ gbọ́ látẹnu yín lórí bọ́rọ̀ yìí ṣe lọ. ẹ mo kàn fẹ́ sọ fún tó ń wò àbíòrò ló dàjà mi pẹ̀lú múlẹ̀ nígbà yẹn bọ̀tà a tún ti sẹ́tù ara wa mm. kò lẹ̀ sígbà tó ń ṣe bájẹ́ lóńdó báyìí tí mi ò ń lọ bẹ̀ mm. Mm. ìgbà tó ṣe seventy mo wà lóńdó ìgbà tó ṣe seventy one eh, mo wà lóńdó ó ṣe seventy two seventy three Oǹdó mo wà seventy five ó ṣe seventy six ló fẹ́ ṣe ń sìn ní September next month torí ọmọ September ni mi September ni wọ́n so tó bá ti ń ṣe seventy six years sísè èmi náà máa ṣe seventy three. Hmm. àwọn ọmọ ẹgbẹ́ tó kù ń kọ́ tó jọ àwọn kọ́líìgì yín tó wọn àbátan náà ti fi báńdì lẹ̀ tọ́sí ìwojú KSA kí lẹ fẹ́ sọ fún wọn. ẹ ó yẹ káwọn náà fáwọn ìwé ara wọn náà kọ́ mọ́ bọ́n ti máa approach ọ̀gá ọ̀gá ọ̀bá àdìsẹ́ hmm. mi o mi rè kó báyìí. kọ́nà kọ́ wa bọ́ tí ń ṣe máa tó iṣẹ́ yẹn bọ́ ṣe máa dọ́dọ̀ ọ̀gá. ẹ kọ́ tó ṣe ara wọn náà hmm. lọ́dọ̀ ọ̀gá. torí ṣe pàtàkì ọ̀hún náà. torí tí tí tí sọ̀rọ̀ bá ń ṣeré bìkan sì ń bá ti lọ bẹ̀ ah tó bá ti rí báyìí inú ẹ̀ máa ń dùn ni mm, so tèmi ni ẹ. inú bí dùbẹ́ ṣe yọ̀nà náà ìbáṣepọ̀ yẹn tẹ́lẹ̀ sọ bó ṣe jẹ́ gbọ̀ngàn kan ara lé náà lè mọ bó ṣe lọ́gbọ̀n. ìdìgbà tó wà ń bà ní ọ sọ pé tí bá jóbìnrin òun lè fẹ́ mi. ibi mm, tó nífẹ̀ẹ́ yín sí. ibi tó nífẹ̀ẹ́ mi sí mm, ṣe bàbá ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa Ògbónná Gìgì náà kó tó bá ti máa sọ̀rọ̀ nípa King Sunny Adé tá máa pẹ́ lérò wọn báyìí tí à ní sọ̀rọ̀ nípa ìbejì wọn Eh, baba commander chief commander Ebenezer Obi eh, ẹ mọ̀ wọ́n àbí chief ah. commander ẹ bá mi sọ díẹ̀ nípa baba commander náà torí àgbà eléré lọ́wọ́ náà. baba commander nígbà tó wà lọ́dọ̀ kingston yande monday john àti ṣẹ́gun awẹ́ ló wà lọ́dọ̀ commander ńgbà yẹn so tí bá ti ti obele máa play ní miliki sport tí bá ti wọ miliki báyìí àwọn Champion Ogunlade wọ́n ní Bobby Bob wá gba gìtá lọ́wọ́ kìíní tó bá ti gba gìtá báyìí máa change stage wọn ni hmm. tó bá gbọ́ nǹkan tó ń jáde lọ́wọ́ mi tí mo ń play fún ọ máa ń wòran pé ah hmm, iṣẹ́ rẹ̀ ẹ̀ hmm, ọ̀fẹ́ lè máa condemn àwọn Monday John gbà yẹn pé ah máa gbọ́ nǹkan tí Bob ń ta kí kọ́kọ́ máa máa máa gbọ́ production Bob so commander like me ìjọ kan náà báyìí ó wá sọ́wọ́ kò tí ju three years sí wá play ní arúwàjọ hall lọ́wọ́ fún bẹ́rẹ̀ àkọ́bá yẹn mo débẹ̀ mo kí wọn mo ta lóko mo ní bọ́ọ̀bù ni torí wọn ṣáàtì wọn ṣáàtì eh, wọn dá mú o hmm. ah, ní ẹ eh, o bá ládé ní báwo ni iṣẹ́ o ah, mo ní ọ̀gá mi iṣẹ́ ò fi bẹ́ẹ̀ lọ dáadáa bíi mọ́ ọ hmm. gbàdúrà máa kú òun bẹ́ẹ̀ ó kí wọ́n bà pa ara ẹ̀ hmm. ten thousand naira ló kà fún mi. Hmm. yẹnni kí ìbáṣepọ̀ yẹn náà ó ṣe rẹ́gí. Ah, hmm. bẹ́ẹ̀ ni. ẹ ṣeun ẹ ṣeun bàbá eré ìjùjú ó rà ń kó ti ń kúrò lẹ́ o ó dàbí pé ó ti mẹ̀yẹ bó tẹ̀ gbọ́n wọn ní jùjú tí bá bèrè lọ wọn ń fẹ́ gbọ́ ẹ̀ wọn ni àmọ́ tá a bá wo jùjú music sì ń sà ó rà ń kó ti ń fà sẹ́yìn tí ó rà ń gbé fújì lọ́wọ́ yìí dún ẹ̀yin gangan ní jùjú tá a bá ń sọ pa jùjú ní nàìjíríà ń kí ló ń ṣẹlẹ̀ gangan sà ní view tèmi bẹ́ẹ̀ mi ṣe view ẹ̀. bẹ́ẹ̀ni mo fẹ́ gbọ́ view tí. ṣeré ẹ jẹ́ ká ní King Sunny Adé o ibi tó ń bá jùjú délé nìyí ọ̀gá mi ó kù díẹ̀ sí kókó seventy six years ó ṣe ń play kò síbi tí ó máa ṣẹ́ẹ̀tì sí ó bá bẹ̀rẹ̀ band ẹ̀ báyìí ó bá bẹ̀rẹ̀ sí play báyìí ọmọ ahé lẹ́nu ó kàn jẹ́ pé rẹ́kọ̀dù òfin bẹ́ẹ̀ tà mọ́ ǹjẹ́ ọ̀nìsàn ti ṣe rẹ́kọ̀dù gbẹ̀ ó ti pẹ́ so àwọn onífújì wọ̀nyí wọ́n lè wọ́n lè wọ studio ṣe kó ṣe rẹ́kọ̀dù wọ́n bẹ̀ síta ẹ wo Wasiu bẹ́ẹ̀ ẹ wo ṣe lẹ́jọ́ mẹ́ta ẹ̀ bó ṣe ta àdé orí ọ̀kẹ́ ṣe àwọn àwọn tó láìkí jùjú sì wà ń bẹ̀ o tó ń tó. àwa náà láì jùjú ah. àmọ́ kí ló dé tí ò sàn wọn ti sìn irú bí fújì ń sìn ẹ ti pé wàsíù wàsíù náà ti pẹ́ àná wọn òṣùpá náà wọn pàṣọ wa ní kí ló dé tí àwọn oníjùjú yẹn náà ò ṣé wọn kí n sọ ní adé tí wọ́n ti ṣiṣẹ́ yẹn tán ni àbí kí ló fà á ó yẹ ká ti ná ọ̀pọ̀lọpọ̀ wọn younger people náà tí wọ́n ti gbé gbà yẹn. bẹ́ẹ̀ mi gbogbo ẹ̀ lọ́wọ́ King Sunny àti ìbalabala náà kọ́ sẹ́yìn so kò sí mi mi rè pé. sọ́ọ̀lẹ̀ ló fà ṣọ́ọ̀ ti ṣọ́ọ̀ ti dọ̀lẹ́ ni àbí. ìbẹ̀yẹn ah, gan arín bẹ̀yẹn gan ni òye hmm. hmm. mi ṣe é sìn lẹ́mi ṣe view hmm. torí nígbà tí mo fi lọ wà London state mo pe àwọn record dealers. Mm mo eh, fúnra mi wá síbàdàn mo kọ́ àwọn bọ́ọ̀sì wá ṣe rẹ́kọ̀dù owó ara mi mo náà mo gbé masters yẹn lọ fún kinní wọ́n ní kí tó wọ́n ní owó tó máa fi print ẹja kí mo ní ah tèmi tí tẹ bá print rẹ́kọ̀dù jáde owó owó tá a bá rí ń bẹ̀ ẹ̀yin náà ni ẹ̀yin lion ṣe abẹ ẹ̀yin náà ti yín ni náà wọ́n yarí o hmm. ọkọ̀ bẹ́ẹ̀ master tape yẹn wà lọ́wọ́ mi dé ní. Hmm so kò sí bẹ́ẹ̀ kò sẹ́ni tó fi bẹ́ẹ̀ ra rẹ́kọ̀dù mọ́ so nǹkan tí mo fi pé ó ṣẹlẹ̀ sí jùjú music. oníkàlùkù kọ́nsẹ́ẹ̀tì keyboard àti kíní wọ́n dẹ̀ ń kọrin sọ wọ́n ń kọrin òbí wọ́n dẹ̀ ń kọrin sí i. digital jẹ́ ká mọ ilé ìta ń ṣe mọ́ mm. bí ọmọ kan bá ti mọ orin kan sìn wá ti ní digital lọ́wọ́ o plug kékeré sí i ó bẹ̀rẹ̀ sí kọrin pẹ̀lú onígbọ̀ngàn kan music ti ń lọ lójú mm. ní tiwọn nìyẹn. Mm kò dàbí ńgbà táwa wà ṣe combination hmm. ọwọ́ sọ́wọ́ ni hmm. onígọ̀ngàn hmm. gọ̀ngàn méjì omele méjì drums keyboard guitar tenor guitar bass guitar gbogbo ẹ̀ máa ń pé iṣẹ́ ń lọ iṣẹ́ ń lọ division of labour bẹ́ẹ̀ ni so ẹ lè fi music gbà yẹn wé nǹkan tó ń play sí so nǹkan tí mo fi kó ṣẹlẹ̀ gan-an tí ò jẹ́ kí jùjú fi bẹ́ẹ̀ rọwọ́ mú hmm. mú nìyẹn. bàbá bọ̀bá ti wà lórí jùdíṣẹ́ mọ́ ní fújì kọ̀ọ̀kan ṣáà iná gbọ́ fújì ńgbà yẹn ńgbà tí fújì ń dú gbogbo àwọn olóògbé káàdé báyìí sọ wọn bàbá Collins Àyìnlá ṣé ẹ mọ̀ wọ́n dé àbí. ṣẹ́rí Wàsíù hmm. Wàsíù ìgbà tó ṣe stalaso hmm. mo wà ní Ṣómólú mo wà ní Abíọ́dún street ní Ṣómólú ibẹ̀ mo ń gbé pẹ̀lú ìyàwó mi tàbádọ́dọ̀ ìyàwó mi sẹ́yìn màá da sílẹ̀ lójú ẹ̀ wàásù àwa gba slaves lọ́wọ́ mi ó lè eh, slave tó fi tó máa ń fi ń gbé àwọn speakers ńláńlá ọ̀sẹ̀ kan lè má dà padà fún mi hmm. òun á tún máa báyàwó mi ta lido hmm. ní sitting room ńgbẹ̀ hmm. bọ̀tọ̀ ó ti di olówó ṣe ó ti dé eh. kọ̀lítì àyìnlá ọ̀rẹ́ mi ni eh, barista kó tó kú ìkan náà jọ ni wá my captain ló tó bá ti rí my captain àyànṣọlá kàmọ́rò àyànṣọlá tó bá play tó ìyẹn tẹ ọ̀dọ̀ mi ní barista ti gba àyànṣọlá ń gbà yẹn nígbà tí mo dá báńdì mi sílẹ̀ ìbàdàn mo àwọn ìyá àyànṣọlá ló gbé àyànṣọlá ní mi lọ́wọ́ ṣe é sìn ọ̀dọ̀ mi ní barista ti gbé àyànṣọlá legend Baba bọ̀ O cut across <laughs> ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ lólùfẹ́ wa ẹ rí pé a láti àárọ̀ mo dẹ̀ mọ̀ pé a lè má parí ẹ̀tàn bó ṣe yẹ torí <laughs> tẹ bá wà pẹ̀lú bàbá mi wákàtí márùn à ń sọlọ tó ràn industry lélẹ̀ òun àgbà ọ̀jẹ̀ lélẹ̀ àwa àfihàn bàbá ilẹ̀ àní báwọn ṣe fọ̀dọ̀ wérọ̀ náà lè mú tán bàbá ẹ bá mi kí àwọn fáǹsì yín káàkiri ẹ dúpẹ́ lọ́wọ́ wọn gidigidi gan kàá bá mi fi nọ́mbà yín síta nọ́mbà tí wọ́n lè pè yín sí Eh, so that torí táwọn bá béèrè níbí náà wọ́n á tún lè béèrè lọ́wọ́ yẹ kó bá mi kí wọn náà torí àwọn tí amẹ́ríkà mọ́ra wọn sá. gbogbo ẹ̀yin olólùfẹ́ Bob Aládéníyì káàkiri àgbáyé tẹ́ ń bẹ ní California bẹ́ẹ̀ ní Europe ni bẹ́ẹ̀ ní Washington DC ni bẹ́ẹ̀ ní gbogbo àgbáyé tẹ́ ń bẹ ẹ̀yin tẹ́ ń bọ̀ Nàìjíríà gbogbo yín pátápátá ni mo kí ẹ àròtì mi o ẹ ṣé gan-an eh, ọwọ́ ṣepoṣepo kì í gbẹ ọwọ́ yín ò ní gbẹ o ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ gbégbá o ẹ àdúró tì mí o so bó ṣe rí gan-an. ẹ bá mi pe aago yín nọ́mbà tí wọ́n lè pè yín sísan. aago mi zero eight zero thirty three eighty six fifty six zero seven. ẹ bá mi pe lẹ́ẹ̀kan sísan. zero eight zero thirty three eighty six. 5607 Bob Aladeniyi, Ojawaya Shogun, everybody, the lecturer of Juju music. The, the, the, the, the guitar wizard, àbíkí lọ́ fún yín you. wọ́n fún yín ní ọ̀pìn lórúkọ kan Lecturer of Juju music. Lecturer of Juju music. Bẹ́ẹ̀ni. Èèyàn kan tún máa ń pè guitar wizard àbí eh, wizard of guitar. Guitar wizard Guitar wizard mo mọ̀ bẹ́ẹ̀ni ìyẹn wà bẹ́ẹ̀ káàkiri. Bàbá Bob nìyẹn, eh, nọ́mbà bàbá nìyẹn, eh, ẹ pé kàn sí bàbá àwọn ìjọba tó fẹ́ béèrè bóyá tí ò bá tún yé yín dáadáa tó dẹ̀ yín fáǹsì wa mẹ́tò máa pé èjìdó béèrè gbogbo ẹ̀kọ́ la máa béèrè ẹ béèrè lọ́wọ́ bàbá àyè wà ń bẹ̀ láwálé àfi síbẹ̀ fún gẹ̀lẹ́ kan bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín sá ẹ̀ṣẹ̀ gan ọ̀hún èjìdó aláìsókò fún ẹtújọ́ bí wíníwíní lójú orogún èjìwọ̀n lójú ìyẹn ó sọ ní ẹ màmí àǹtí dúpẹ́ àǹtí dúpẹ́ ẹ torí ojoojúmọ́ ló ń pè mí pé bàbá bob àǹtí dúpẹ́ mo ti ṣe dábì bàbá bob o dọ́là ni màá gbà o kò sí wàhálà dọ́là ẹ̀ tẹ̀ ti rẹ́jì sí lọ́wọ́ òun lẹ ti gbọ́ yẹn bàbá tó bá ti sẹ́ni báyìí máa ra forward ẹ̀ máa máa bẹ̀rẹ̀ àkáǹtì máa forward ẹ̀ sí straight. kò sí wàhálà ẹ ṣe mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ láwálé tẹ̀mọ́wọ́ mm, tí a jọ wà nínú àgbàlá ikọ́ náà wọn àgbàlá babaláwa ń bí àwọn ọba lónìí bí tàwa ní kòròdú bíbẹ̀ láti ṣèfọ̀rọ̀ ẹ̀ tó tutù nẹ́nẹ́nẹ́ pẹ̀lú Sunday ayé ọba oníṣẹ̀gẹ́ bàbá bàbá gan wà mí pẹ̀lú àwọn ẹ̀gbọ́n mi kan náà wà lẹ́yìn ìbínú tájọ ṣe ìfọ̀rọ̀wérọ̀ ìfọ̀rọ̀wérọ̀ lè tẹ́tí ń bèrè léde nítorí pé bàbá fún yín okun atato ìyọ́dún ẹkún bàbá kẹ́kọ̀ọ́ sí bàbá ètò àgbààgbà lélẹ̀ pẹ̀lú legendary tó bá ń sọ ń gba gìtá lọ́wọ́lọ́wọ́ ní nàìjíríà báyìí hmm, bàbá kọ́kọ́ la gbá fẹ́ fún ó di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.